matthew orí kejìlá. ní àkókò náà jésù ń la oko kàkà kọjá ní ọjọ́ ìsinmi àwọn júù. ebi ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í já ọkà wọ́n ń jẹ ẹ́ nígbà tí àwọn farisi rí i wọ́n wí fún un pé. wò ó àwọn ọmọ ẹ̀yìn rẹ ń ṣe ohun tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé ẹ kò kà á nípa ohun tí dávidi ṣe nígbà tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí wọ́n ti wọ inú ilé ọlọ́run lọ tí wọ́n sì jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa èyí tí ó lòdì sí òfin fún òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà nìkan tàbí ẹ kò kà nínú ìwé òfin pé iṣẹ́ àwọn àlùfáà nínú tẹ́ḿpìlì ní ọjọ́ ìsinmi a máa mú wọn ba ọjọ́ ìsinmi jẹ́ síbẹ̀ wọn kò jẹ̀bi mo sọ fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ló wà níhìn yìí bí ó bá jẹ́ pé ìtumọ̀ gbólóhùn yìí yé yín ni pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú ẹ kì bá ti dá ẹ̀bi fún aláìṣẹ̀ nítorí ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. lẹ́yìn èyí jésù kúrò níbẹ̀ ó lọ sí inú ilé ìpàdé wọn ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n bi í pé. ṣé ó bá òfin mu? láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi. kí wọ́n bá lè rí ẹ̀sùn fi kàn án ni wọ́n fi béèrè ìbéèrè yìí ó bá bi wọ́n báyìí pé. ta ni nínú yín tí yóò ní àgùntàn kan bí ọ̀kan náà bá jìn sí kòtò ní ọjọ́ ìsinmi tí kò ní í fà á jáde nítorí náà níwọ̀n ìgbà tí ènìyàn ti sàn ju àgùntàn lọ ó tọ́ láti ṣe rere ní ọjọ́ ìsinmi. ó bá sọ fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó bá nà á ọwọ́ rẹ̀ bá bọ́ sípò gẹ́gẹ́ bí èkejì àwọn Farisí bá jáde lọ láti gbèrò nípa rẹ̀ bí wọn ó ṣe lè pa á nígbà tí Jésù mọ̀ bẹ́ẹ̀ ó bá kúrò níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tẹ̀lé e ó sì wo gbogbo wọn sàn ó kìlọ̀ fún wọn kí wọ́n má ṣe polongo òun kí ọ̀rọ̀ tí wòlíì Àìsáyà sọ lè ṣẹ pé. wo ọmọ mi tí mo yàn àyànfẹ́ mi ẹni tí ọkàn mi yọ̀ mọ́ èmi ò fi ẹ̀mí mi sí i lára yóò kéde ìdájọ́ láàrin àwọn orílẹ̀-èdè tí kìí ṣe júù kò ní ṣàròyé bẹ́ẹ̀ ni kò ní pariwo bẹ́ẹ̀ ni ẹnìkan kò ní gbọ́ ohùn rẹ̀ ní títì kò ní dá igi tẹ́rẹ́ tí ó tẹ̀ sí méjì kò ní pa iná tí ó ń jó bẹ́lúbẹ́lú títí ìdájọ́ òdodo rẹ̀ yóò fi borí nínú orúkọ rẹ̀ ni àwọn orílẹ̀-èdè tí kìí ṣe júù yóò ní ìrètí. nígbà náà ni wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ jésù tí ó ní ẹ̀mí èṣù ẹ̀mí èṣù yìí ti fọ́ ọ lójú ó sì mú kí ó yadi jésù bá wò ó sàn ọkùnrin náà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sì ríran ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń wí pé. ó a lè jẹ́ pé ọmọ dáfídì nìyí bí. ṣùgbọ́n nígbà tí àwọn farisi gbọ́ wọ́n ní. ojú lásán kọ́ ni ọkùnrin yìí fi ń lé ẹ̀mí èṣù jáde agbára belisebulu olórí àwọn ẹ̀mí èṣù ni ó ń lò ṣùgbọ́n jésù mọ ohun tí wọ́n ń rò ó bá sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun bẹ́ẹ̀ ni gbogbo ìlúkúlù tàbí ilékílé tí àwọn ènìyàn ibẹ̀ bá ń bá ara wọn jà yóò tú bí sátánì bá ń lé sátánì jáde ara rẹ̀ ni ó ń gbé ogun tì báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró bí ó bá jẹ́ pé agbára bẹ́líṣẹ́búùbù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ pé nípa ẹ̀mí ọlọ́run ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba ọlọ́run ti dé bá yín báwo ni ẹnìkan ṣe lè wọ ilé alágbára lọ kí ó kó o lẹ́rù bí kò bá kọ́kọ́ dè alágbára náà bí ó bá kọ́kọ́ dè é ni yóò tó lè kó o lẹ́rù ẹni tí kò bá ṣe tèmi ó lòdì sí mi. Si ẹni tí kò bá máa bá mi kó nǹkan jọ ó ń fọ́n ká ni ìdí nìyí tí mo fi sọ fún yín pé gbogbo ẹ̀ṣẹ̀ àti gbogbo ìsọ̀rọ̀ òdì ni a ó dárí rẹ̀ jì ènìyàn ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ọmọ ènìyàn yóò rí ìdáríjì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì láyé yìí àti ní ayé tí ń bọ̀ bákan méjì ni nínú kí ẹ tọ́jú igi kí ó dára kí èso rẹ̀ sì dára tàbí kí ẹ ba igi jẹ́ kí èso rẹ̀ náà sì bàjẹ́ èso igi ni a fi ń mọ igi ẹ̀yin ìran paramọ́lẹ̀ yìí báwo ni ọ̀rọ̀ yín ti ṣe lè dára nígbà tí ẹ̀yin fúnra yín kò dára nítorí ohun tí ó bá kún inú ọkàn ni ẹnu ń sọ jáde ẹni rere a máa sọ ọ̀rọ̀ rere jáde láti inú ìṣúra rere ènìyàn burúkú a sì máa sọ ọ̀rọ̀ burúkú jáde láti inú ìṣúra burúkú ṣùgbọ́n mo sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ tí ènìyàn bá ń sọ láì ronú ni yóò dáhùn fún ní ọjọ́ ìdájọ́ nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi. ní àkókò náà ni àwọn kan nínú àwọn amòfin àti nínú àwọn Farisí bíi pé. olùkọ́ni a fẹ́ rí àmì láti ọwọ́ rẹ. ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé. ìran burúkú àti ìran oníbọkúbọ ń wá àmì kò sí àmì kan tí a ò fi fún un àfi àmì Jónà wòlíì nítorí bí Jónà ti wà nínú ẹja ńlá fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò wà nínú ilẹ̀ fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru àwọn ará Nínéfè yóò kó ìran yìí lójú ní ìdájọ́ wọn yóò sì dá a lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nítorí ìwàásù tí Jónà wà fún wọn wò ó ẹni tí ó ju Jónà lọ ló wà níhìn-ín ọbabìnrin láti ilẹ̀ gúúsù yóò ko ìran yìí lójú ní ìdájọ́ yóò sì dá a lẹ́bi nítorí ó wá láti ọ̀nà jíjìn láti gbọ́ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ ló wà níhìn-ín nígbà tí ẹ̀mí èṣù jáde kúrò nínú ẹnìkan ó bẹ̀rẹ̀ sí í wá ilẹ̀ gbígbẹ láti sinmi ó ń wá ibi tí yóò fi ṣe ibùgbé ṣùgbọ́n kò rí ó bá ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó débẹ̀ ó rí i pé ibẹ̀ ṣófo àti pé a ti gbà á a sì ti tọ́jú rẹ̀ dáradára ó bá lọ ó kó àwọn ẹ̀mí méje mìíràn lẹ́yìn tí wọ́n burú ju òun alára lọ wọ́n bá wọlé wọ́n ń gbé ibẹ̀ ìgbẹ̀yìn ẹni náà wá burú ju ti àkọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran burúkú yìí. bí jésù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ bá dé wọ́n dúró lóde wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹnìkan sọ fún un pé. ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀. jésù dá a lóhùn pé. ta ni ìyá mi àwọn ta sì ni arákùnrin mi. ó bá nawọ́ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. wò ó ìyá mi àti àwọn arákùnrin mi nìwọ̀nyí nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi.